أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له مخلصا له الدين وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وتابعين له بإحسان إلى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله تعالى وآمنوا به فإنه مفتاح البركات قال تعالى ولو أن اهل القرى آمنوا واتقوا لفتانا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بيانا وهم نائمون أو أمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون ثم أما بعد فيا عباد الله فيا إخوة الإيمان فاعلموا أن العزة لله جميعا قال تعالى بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا عباد الله فاعلموا أن الله بين لعباد المؤمنين أن العزة سبب أن العزة سبب من أسباب يتخذ به الشيطان عدو الرحمن لإغواء الناس من عن سبيل ربي الغفور المنان ويوالون الكافرين ويتخذون ويتخذونه آوانا ويتركون ولاية المؤمنين فقال العلامة السعدي رحمه الله رحمة واسعة فأي شيء أمله على ذلك أيبتغون عندهم العزة وهذا هو الواقع من أهوال المنافقين وقد ثبت بهذه الآية أنه مهما بلغ العبد في طلب العزة من الحلال أو الحرام لا ينالها إلا بإذن الله سبحانه وتعالى والعبارة بأسلوب القصر الذي يطيل العصر فازدري في الطلب فإن الرزق يتلبك كما تتلبه فازدري في الطلب كما قال الرسول صلى الله عليه وسلم ونفعني به وإياكم أنا أقف fún أبي ọba àbí orúkọ أبي ọba náà لنا شيطان أني kúrò أني ṣèitán lẹ́yìn tí a bẹ̀rẹ̀ bá ní sọ̀rọ̀ wa tẹ̀lé pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba o ọba tó ṣe pé òun náà ní ńkẹ́ gbogbo wa pọ̀ láyé àtẹni tó ṣe tiẹ̀ àtẹni tí ó ṣe tiẹ̀ gbogbo wa náà níjọ́ ńkẹ́ papọ̀ láyé ṣùgbọ́n tó bá ti jọ́ pé ní àlèkè àmà ẹni tó bá ṣe tiẹ̀ òun nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí ìkẹ́ adúgbò fún ọlọ́wọ́n ọba ẹ̀yà yìí àwọn àni olùrànlọ́wọ́ bákan náà là ń wá ní aláforíjì à ń wá ní olùsàmánà wa òun la nígbàgbọ́ sí òun náà là á sì ń gbára lé à ń aláforíjì bẹ́ẹ̀ ni à ń wá ní olùsọ níbi gbogbo aburú ròyìn ròyìn ẹ̀mí wa bákan náà ẹni tó náà wọ́n bá yẹ bá fi mànà òun náà ni ó mànà o ẹni tó bá ti sọnù wọ́n tó lè fi mànà láyéláyé ajáde kó náà wọ́n kò sí ẹlòmíì pẹ̀lú ẹ̀ ọ̀ka náà ni lẹ́yìn tá bákan náà àgbà yìí sáà nàbí wa Muhammad ẹrú ọlọ́run ní òjijì ọlọ́run sì ni ọlọ́run gbé dìde fún wa láàánú kó fún gbogbo ayé lápapọ̀ ìkẹ́ ìkẹ́ kó máa bá ànábì náà kó máa bá àwọn orí ajé ń gbogbo ẹni tó wá bí dáadáa tẹ̀lé ìlànà ànábì náà tó fi di kábẹ́rù òun lọ́kàn tá a ti kọ̀kọ̀ ká sì nígbàgbọ́ sí òun ọlọ́run torí pé níbi kéèyàn páyà ọlọ́run kéèyàn sì nígbàgbọ́ sí ọlọ́run òun gan ni kọ́kọ́rọ́ tí máa sílẹ̀kùn àlùbáríkà fún ni ẹ wò ká yẹ òun náà ó ní kó ṣe yí pé àwọn aráàlú kan àwọn aráàdúgbò kan àwọn aráàlejò kan àwọn anúlé kan àwọn ìpínlẹ̀ kan àwọn orílẹ̀-èdè kan wọ́n bá lọ lè jẹ́rìí tí wọ́n gbọ́ náà wọ́n bá gbọ́ tí wọ́n ti pẹ́yà wọ́n ọlọ́run àwọn ọ̀bá wọn bá sílẹ̀kùn àlùbáríkà wọn fún wa àlùbáríkà wọn máa wá bá wọn láti sánmà àlùbáríkà wọn máa jáde láti nà fún wa abẹ́rẹ́ kan. ẹ wọ ọlọ́run ọlọ́run wa ní àwọn a rò wípé ẹ kí wọ́n pa ìwọ ọ̀rọ̀ ẹ kí wọ́n pa òun àwọn tá a wò pé ẹ kí wọ́n nígbàgbọ́ gbogbo ti yẹ wọ́n pe òun ọlọ́run ọba kọ́dà fẹ́ fa fún wa àwọn ọmọ ilé lo sígà yẹn sígà yẹn a máa ń pè ní lìtẹ̀kìtì irọ́ wọn yẹn kéde kékeré wọ́n pa irọ́ yẹn lójú ẹ̀ wọ́n pe ọ̀rọ̀ yẹn nírọ́ lójú ẹ̀ wọ́n fẹnu pé wọ́n fi wà pé wọ́n fi ìṣe pé wọ́n fi ọkàn wọ́n fi pé nírọ́ pẹ̀lú wọn làwọn bá ní kọlá ṣe mú ọ̀rọ̀ yẹn wá ó sọ wípé ìṣesí ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn lénìí láti lè fi kẹ̀yìn sọ̀rọ̀ ọlọ́run náà lọ́wọ́ bá ní kọlá ní fídíò múlẹ̀ bọ̀ láti gbà náà ọlọ́run ti mọ táwọn náà ṣe yìí o òun náà lọ jẹ́ okùnfà táwọn ọlọ́wọ́n bá náà ti fìyà jẹ wọ́n látara kí wọ́n pe ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́n bá nírọ́ àwọn ọlọ́wọ́n bá náà wá fìyà jẹ wọ́n ọlọ́run ní sí àwọn àdúgbò náà àwọn ìletò náà àwọn àdú náà ṣé wọ́n ní mẹ́rin balẹ̀ sí ìyàwó ọlọ́wọ́n bá ní ṣé pé ta ní kíyà náà bá wá dé bá wọn lálẹ́ ṣé wọ́n rò báwọn lè sùn ni. tí ọlọ́run bá dé lálẹ́ àdúgbò tẹ̀lé pípa tí ọlọ́run bó dé gan tí bá láwọn alágbára kan orí oorun nìyàwó ọ̀bá wọn ẹ̀wọ̀ ọlọ́run tẹ́ẹ̀mọ̀ yìí pé ẹ̀yẹ wọ àwọn olè sẹ́ni gbogbo wípé olè máa ń wọn ní kẹ́nìkan oògùn àkọ́kọ́ tí wọ́n máa ń lò fáwọn èèyàn òun ni kó gbogbo tó nǹkan onye ní òyìnbó tó dẹ́rù pé ojú oorun lọ wà ẹnì kan wá fún ó wá níta ni ó àwọn olè ní ó bẹ́ẹ̀ torí pé kíni oorun tó wà yẹn kò sí lọ tẹ́ ń gbádùn oorun lọ́wọ́ tóun lẹ́ ń retí ni tóun lẹ́ dédé àsìkò padà ẹ ti ṣe wàhálà tó ti rẹ̀ yín àbẹ̀wò ẹ̀wò bọ́lọ̀ tó fún àwọn ọ̀rọ̀ yẹn wá ẹ ti ṣe wàhálà látàárọ̀ tó ti tó o bá ti ẹ ọmọ yìí ti ṣe wàhálà tó ti kí ìyá tó wá dé tó wá ká ọmọ ti wú ọ láti ẹ̀wù ọlọ́run tó fún àwọn yẹn ọlọ́ọ̀ni ọlọ́run kò tó lè ṣe kò sẹ́ni tó lè nígbà kàbalẹ̀ ọlọ́run àyàfẹ́ tọ́ ẹkún wọ́n àyàfẹ́ tọ́ ẹkún kò bá kú kó lò ṣe. jama kí ló lè fa kéèyàn kí ló lè fa kéèyàn kéèyàn má jèrè òun náà ni kéèyàn má nípa ọlọ́run kéèyàn má nípa ẹ̀ ọlọ́run nǹkan téèyàn bá ti páyà ọlọ́run téèyàn nípa àlùbáríkà yóò máa ta gẹrẹgẹrẹ nínú ìgbésí ayé yẹn ẹyẹ rúfin Ọlọ́run Ọlọ́run ẹjẹ alọmọ yìí pé ìdí ń jẹ iyì lápapọ̀ òun Ọlọ́run bá lòun ní o yìí pé gbogbo yìí gbogbo àpọ́nlé gbogbo ipò gbogbo ọlá ń wá kí owó tó ń lé kí Ọlọ́run lòun o. ọlọ́wọ́ bá àdìsọ́lá sọ fún alàlùkùrá ni pé ilé ànábì fún àwọn mọ̀nàkìkì fún wọn nírò ẹ̀rí àwọn ọmọlé kéwù bí a ti sọ yẹn ó ti nítumọ̀ nù kéwù bá ti fún yẹn nírò ẹ̀rí àmàgbé ní ti díyà ẹ̀rí àwọn ọ̀rọ̀ kan nìyẹn tó ṣe wípé àdìtú èdè ni tó bá ti fún un nírò ó dùn náà. fún yà ní ròdòdó ròdòdó pé o dùn yà wọ́n o ó yà sínú rẹ̀ ó dùn. kéèsè ìdùnnú ọlọ́ọ̀ni fún àwọn mọ̀nàbìkì nírò pé ìyà tó lé ẹlẹ́ta ẹlẹ́rọ lọ́jẹ̀ tí wọn kí wọ́n ṣe kí a wí yìí lọ lè mú àwọn olùkọ́tọ́ àwọn àwọn ni wọ́n mú ní alákọ̀yà sí àwọn ni wọ́n mú ní olùbáṣe àwọn ni wọ́n mú ní yàtọ̀ sáwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn ẹgbẹ́ jẹ́ olùgbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo wọn àrí àwọn àyè mú gẹ́gẹ́ bí àyò rẹ̀ wọn àrí àwọn àyè mú gẹ́gẹ́ bí olùbáṣe wọn àrí àwọn àyè mú gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ sí pé wọn ò rí gẹ́gẹ́ bí ẹni táwọn lè máa jọ wà pẹ̀lú wọn ọlọ́ni ẹ wá rí kí ló fà á tọ́jú ṣe bẹ́ẹ̀ ọlọ́ni ṣe nítorí pé wọ́n wá ipò náà ní ẹ̀wọ̀n lọ́wọ́. torí pé wọ́n wá ọlá náà ni torí pé wọ́n wá àtìkà náà ni torí pé wọ́n wá owó náà ni jàmbá ẹ wọ́n lọ́wọ́ tó sọ̀rọ̀ ẹ mọ̀ wá ní bíá àti kó ti rí náà lọ kẹwàá lẹ́yìn ẹ wọ́n ti tẹ̀lé àwọn ẹ wọ́n lọ́wọ́ ti bá wa gbogbo tí ń jẹ́ ipò tí wọ́n gbogbo owó tí wọ́n wá sí wọn gbogbo ọlá tí wọ́n dààmú sí wọn gbogbo ẹ̀ pátá òun ọlọ́run ní. òun ọlọ́run ló ní ẹ̀yẹ rúfin ọlọ́run ẹjẹ́ àná ọmọ yìí fi ọlọ́run bá ọ̀la ó ń sàlàyé fún àwọn ọmọ pé iyì àpọ́nlé ipò ọlá òun náà jẹ́ nínú ọ̀nà nínú àwọn mẹ́tọ́ọ̀dù tí ṣètọ́ọ̀nù tó jẹ́ ọ̀tá ọlọ́wọ́n bá ní tí máa lò láti lè fi sọ àwọn èèyàn kó tó ojú ọ̀nà ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá lè fi ọlá wò. tó pé yóò jẹ́ kí àwọn èèyàn yóò jẹ́ kí wọ́n máa mú àwọn tí wọ́n jẹ́ ọlọ́run tó jẹ́ wọn ní ààyò ọ̀rẹ́ tó jẹ́ àwọn ní gbogbo àwọn nǹkan tí wọ́n bá ní bùkátà sí ẹ̀yin náà wò ó ṣe rí bẹ́ẹ̀ ọba ti ká sílò àdúgbò lásán wọn aláṣẹ kọ́kọ́ wa mú rẹ̀ abẹ́rẹ́ ká sílò àdúgbò lásán nìyẹn o kátó afẹ́ tó fẹ́ ti sàmà kátó afẹ́ tó fẹ́ ti sẹ́nẹ́tì kátó afẹ́ tó fẹ́ ti gọ́vnọ̀ kátó afẹ́ tó fẹ́ tó fẹ́ bẹ́ẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ ti pẹ́ẹ́dẹ́ntì nínú pátì náà wọ́n ti máa sọ fún pé àá ò lè ṣe é. tó wà si ọkọ ọkọ̀ mọ̀lẹ̀ náà ọkọ̀ wẹ̀jẹ̀ ọkọ̀ bẹ́sù jẹ́ abẹ́rẹ́ ọkọ̀ bẹ́sù jẹ́ ọlọ́wọ̀n wà ní fi ọ́ pípé ti gọ́ọ̀nà láyé ọlọ́wọ̀n ní bèrè lé èsì ọkọ̀ òsè jáàmù àdúgbò yìí ọlọ́wọ̀n ní bèrè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ kọ́ bẹ́sẹ̀ jáàmù àdúgbò bẹ́ẹ̀ wúlò báwọn èèyàn abẹ́ ìgbà kálọ̀ lè mọ̀ yí pé iyì táwọn èèyàn ń lé ká ipò táwọn èèyàn wá di ọ̀nà kan ní ṣíṣe tó ní máa bí wọ ọkàn pé tó nífẹ̀ẹ́ kù tó nífẹ̀ẹ́ ọlá pọ̀ tó bàbàrà owó pọ̀ àwọn nǹkan wọ̀nyí ṣètò ọ̀nà wà ní kúyẹ̀ ọ̀yẹ̀ kọ́ ọ̀hún ìbò látara jẹ̀mọ́ àwọn bá nínú ayé ṣètọ́nà wàá rí rẹ níbẹ̀ yọmọ wàá lu ọkàn ẹ̀ láti pé ní kọ́ máa mú ọ àwọn ọ̀tá ọlọ́run kọ́ máa mú ọ ìlànà èṣù kó máa mú lọ́rẹ̀ẹ́ kọ́ máa gbé ìmú àwọn ẹni ọlọ́run àwọn olùkọ́ lọ́wọ́ ọba gbọ́ sọ́yẹ kọ́ máa bá ṣe yóò wá pa àwọn àwọn òkè òyìnbó ẹgbẹ́rẹ́gbẹ́ fún wọn máa bá ṣe. àbáwa aláàmẹ́ ètò sàádì ọlọ́run bá wa ẹni sí wọ́n nínú àgbọ́yé ayà yìí wọ́n lẹ́yìn rí pé nǹkan àwo tí ẹ̀ ń kalẹ̀ sọ yìí pé ó mú àwọn mọ̀nàbì kì í ṣe ní ìṣesí yìí wọ́n ní kò sí ọ̀gá tí ń jẹ́ wọ́n ṣe bí pàgẹ́ sí wípé wọ́n fẹ́ dọ̀lọ́lá náà ni wọ́n fẹ́ donípò náà ni wọ́n fẹ́ dolówó náà ni látara eléyìí eléyìí jẹ́ nínú àwọn ìṣesí tá a máa fi mọ̀ ìṣòwò láti kílé yẹn. gbogbo ọdẹ ẹ̀kọ́ ń wá kò ọwá ọwụwa ọwá owó lọ́wọ́ ajé kó o ìlànà tọ́lọ́mù ọba lẹ̀ wọ́n lé lẹ́yìn náà jẹ́ kánú bákan náà ó níbi àyà yìí wípé ní gbogbo ọ̀nà tó kó lè gbà bí kó gbìyànjú tó níbi àbọ̀ òkú alọ́dẹ wọ̀ ó lè múrí òun náà àgbẹ̀rù ọ̀dà ọlọ́run ọba abẹ́rẹ́ ẹ̀wọ̀n tọ́lọ́ fi di ẹ̀kúnlẹ̀ fún amẹ́ o àníṣẹ́ ó tiẹ̀ wá ní ẹ̀yà àbá àbá àtẹ̀sẹ̀ kò lè yá ẹ̀ ìwá ẹ̀kọ́ tẹ́ẹ̀dá fún ó gbé ni àbí ó kan. abẹ́tẹ̀ tí wọ́n pa ẹ̀ títì kó wọ́n ló kọ́ padà báwọn kan láwọn àdúgbò tí wọ́n tó kọ mùsùlùmí lánàá tó ti di wípé wọ́n lé ipò káàkiri kó wọn ó lè tẹ́kọ̀ ó kọ mùsùlùmí sì yí padà ó sì tó kọ kékeré ẹ dákọ̀ láti ẹ̀ ọwọ́ wọn fẹ́ ipò náà fún àkóòdó wọn. kódà etí wọn tó ní tí wọn fi kòwú rí ọlọ́run lè gba ọgbẹ lọ́wọ́ àbí tọ́ta nítorí fi kòwú rí ọlọ́run lè gba lọ́wọ́ ẹ̀ ọlọ́run wá tó jó ẹ̀ tó yé wa gan-an wípé wọ́n ti rí eléwọ̀n bá ti ṣẹlẹ̀ sí gbogbo tó wù kó lè kó tó fi wá ìkòwú náà tọ́ ọba tí ń kó lójú ọ̀nà ẹ̀sìn má kó bẹ́ẹ̀ ni o torí kó lè kó bẹ́ẹ̀ náà kẹ́kọ̀ọ́ má kó fi gbọ́n wa. ẹ̀rí o lè tó kú ọbẹ̀ tán kọ ọ má rí tán wá o. kálọ̀ lè pẹ̀lú ọ̀nà tó bàbá bá a sọ̀rọ̀ yìí àwọn ọmọléke tó máa ń pe kíníkan ní àlẹ́kọ́ sírù nínú àwọn ìmọ̀ tá a máa kọ́ tá a máa àwọn ọ̀rọ̀ ọlọ́run ni a máa pè ní eléwèlè bàlágà yẹn ni wípé nǹkan yẹn kò lè kọjá àdóńtọ̀ òtútùmọ̀ rẹ̀ ní pé gbogbo kò tó ń kò lè máa wá sí láyé ipò yẹn ọ̀dọ́lọ́wọ́ náà lọ́wọ́ bọ́ wà lọ́dọ̀ èsì bọ́lọ̀ bá ti lóòdì rí ọ̀sàdẹ́ni èsì náà ni láyé wà owó lọ́dọ̀ èsì tí ọba ti sínú ló lò ó láyé ọ̀sàdẹ́ni èsì náà ni lówó bọ́lọ̀ tó ẹ padà wèrè mí koro ẹ̀yọ́ máa wò ó pé àbọ̀ làwọn jẹ́ àbọ̀ ọ̀bà ni àbọ̀ ọ̀bà ẹ̀ ni níbi kí ni nígbà tí wá ọlá òní nígbà tí wá ipò lọ́nà tí ọ̀tọ̀ ọlọ́run wà ní kára pé gbogbo àtọ́hùn wá kò ní nípò láyé kò ní nípò yóò tún wá di wèrè ó ti wèrè pàdé ọlọ́run ìgbádùn ayé yóò tún wá jìyà lọ́rùn ẹ dákun ta ló jẹ́ sábàbí ẹ̀ òun náà ni ọba jẹ́ ọba ti rẹ̀ ní kó ọba máa lọ́wọ́ sẹ́fẹ́lẹ́ da kọ́ ọ̀run kọ́ tó kù ọlọ́run làwọn ti rí o. jama tọ́ba wa ti tẹ̀ka bá gbọ́ yé bẹ́ẹ̀ kò wáyé ká fúnra wá sinmi níbi wípé àwọn ọ̀rọ̀ káàkiri lè asi ti à ń wá sí òun bá a ti ń wá sí òun lòun náà ń wá wá sí káyà wá ti pẹ̀lẹ́ níbi wíwá rẹ̀ ìṣe pẹ̀lẹ́ òun náà ní pé ká wá lọ́nà tó tọ́ ọ̀nà táàbù wa lọ́nà tó tọ́ wà ní pé wọ́n náà sáà fi tó ń ṣe kọjá iṣẹ́ àláàdì wọn náà wa bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba wọn náà bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba ń bẹ̀ kéde pé bọ́ọ̀sà ìṣiṣẹ́ mẹ́wàá pọ̀ lójúmọ́ wọn náà sáà ti ṣiṣẹ́ tọ́lọ́hùn nìyẹn mọ́tò kólẹ̀ wọ́n náà máa ti tẹ́sí máa bẹ̀ lọ́hùn tọ́ba ti tọ́ba ti bẹ̀ lọ́hùn ìdí ọ̀jẹ́ ìsinmi agbára lápò wọn náà láyé lọ́wọ́ àbọ̀ mẹ́ mọ́tò ọ̀lẹ́ ti sẹ́ rẹ wọ́n náà ti pàṣẹ ti sẹ́ rẹ dáadáa lọ́nà tí ó dáa sì má mú irọ́ mọ́ má mú irọ́ mọ́ sẹ́ rẹ má mú àgàbàǹgebè máa má mú ìsáwọ̀ èèyàn lójú máa tọ́ba ti mọ iṣẹ́ rẹ dájú tó sì lódodo díẹ̀ kọ́ ọmọ wa ṣe bó ti yẹ kó o ṣe wọ́n lórí pé tọ́lọ̀ máa ń tẹ̀lé tiẹ̀ kọ́ yóò wà bọ̀ bẹ́ẹ̀. aqulu qawli hadha aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa li sa'iril muslimin allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ah warina al-batila batila warzuqna ijtinabah. الحمد لله الذي وعد المطيعين له ولرسوله أجرا عظيما وأعد للمعرضين عنه وعن رسوله عذابا أليما والصلاة والسلام على عبده ورسوله محمد أداء ربه صراطا مستقيما وعلى آله وأصحابه وعلى سائر الأنبياء والمرسلين ولا أجمعين وبعد فيا عباد الله قال تعالى أولم يسيروا في الأرض أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وآثاروا الأرض وأمروها أكثر مما أمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ثم كان عاقبة الذين أساءوا سوءا أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون عباد الله وقد ذكر الله سبحانه وتعالى هذه الآيات أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم في ستة مواضع على نفس هذه الإمارة إلا في الفاء أفلم أو أولم والزيادة كانوا في الموضع الأول من سورة الغافر ما تعاقبها من أنواع الحادثة عباد الله فاعلموا أن لتكرارها عبادة تامة وهي التوكيد لأمر الله سبحانه وتعالى وتتابع أمور السابقين والحاضرين والسفر إلى بلادهم والعبرة عاقبة والعبرة لعاقبتهم من خير وشر ولذلك قال العلماء في تفسير هذه الآية أي أولم يسيروا أولم يسر هؤلاء المكذبون بالله الغافلون على الآخرة بالأرض سير تأمل واعتبار فاجتهدوا كيف كان جزاء الأمم الذين كذبوا برسول الله كآب وثمود فقد كانوا أقوى منهم أجساما وأقدر على التمتع بالآيات حيث هرس الأرض وزرعوها وبنوا القصور وسكنوها فأمروا دنياهم أكثر مما تعمل أنتم وفي أنفسكم أفلا تبصرون ومن اشتغل بحقوق الله عن مسألة يعطيه الله تعالى أفضل ما يعطي السائل ọpẹ́ ní mọ Ọlọ́run ọba tó sàdé ń pé gbogbo ẹni tó bá ti ṣètò wọn Ọlọ́run tó ti ń tẹ̀lé ìlànà òjíṣẹ́ ọhún ẹ̀san tó tóbi ọmọ ẹjẹ tiẹ̀ bákan náà ó sì pèsè ìyá ẹlẹ́ta eléro fún gbogbo ẹni tó bá gbóhùn lòdì sí àti òjíṣẹ́ ọhún ìkẹ́jẹ́ kọ́ máa bá òṣìṣẹ́ ọlọ́run náà àti gbogbo àwọn tó ábà rẹ̀ àti gbogbo àtẹ́bí dáadáa tẹ̀lé lànà lẹ́bí dẹ́bí ìjọ gbìnà ìkè àmọ́ ẹ̀yẹ́ ń sìn ọlọ́run ẹ̀ kí a tún yiri ayé ọlọ́run bá yìí náà wò ọlọ́run tó ń bá wa sọ̀rọ̀ yìí pé sẹ́ẹ̀rì káàkiri ẹ̀yin náà ti ẹ̀rìn káàkiri sẹ́yìn náà ogun kó láti bọ̀ táwọn tó sáájú yìí ẹ̀ wọ lọ́run àní ẹ̀rìn káàkiri ẹ̀ kúrò lórílẹ̀ kẹ́yìn náà kẹ́ tó rìn káàkiri kúrò ládùúgbò yìí tó rìn lọ àdúgbò bòmí lọ́wọ́ tí ń ṣẹlẹ̀ ń tó lọ kẹ́kọ̀ọ́ bẹ̀ lọ́wọ́ ọlọ́ni kẹ́ ẹ àwọn akẹ́ tí wọ́n ti ṣáájú yín nínú àwọn tó pé wọ́n lágbára jù yín lọ wọ́n jù yín lọ wọ́n lówó jù yín lọ kọ́dà ẹ̀mí wọ́n àwọn tá òjíṣẹ́ àwọn ọlọ́run tí wàá bá wọn ó sàlàyé fún wọn ó fi ọ̀rọ̀ ọlọ́run yé wọn ṣùgbọ́n kàkàtà yẹn kí wọ́n pa òjíṣẹ́ ìgbọ́ òṣìgbàgbọ́ tí wọn wọ́n kó wọn ni wọ́n ara wọn ọlọ́run ni kí wọ́n lọ́jà wọn àwọn tá a wí yìí náà lọ́jà wọn kò fi tọ́pa òkúrú pé tọ́jà àmì irú ọ̀rọ̀ yìí tó wí bó ṣe wí yìí tí ò yàtọ̀ ó wí bí ọ̀nà mẹ́fà nínú Al-Qur'an kò yàtọ̀ rárá títí wí náà ní para rẹ̀ tí ẹ bá ṣe kẹ́ni máa bá sọ wípé fà àti wáò kò yàtọ̀ ní bí ọ̀nà ní mẹ́ta bákan náà ó tó ti kẹ́ni máa kánú lásán ó tóbi lékún nínú ọ̀nà kẹ́nu ọ̀nà mẹ́fà yìí ṣùgbọ́n ọ̀rọ̀ náà bákan náà ṣe wí ṣùgbọ́n àyè tó ti lò wọ́n àyè tó ti lò wọ́n yàtọ̀ síra wọn. torí pé tó bá sọ ìtàn àwọn ẹ̀ka yóò ara fi ìjà pẹ̀lú ẹ̀ pé ẹ lọ ronú sí tó bá tó sọ táwọn bòmíì tó bá sọ táwọn náà tó ṣe yóò tó fi àyàwó náà sí pé ẹ̀mí ẹ ronú látara bẹ́ẹ̀ táwọn wá àwọn ẹ̀sẹ̀ wọ̀nyí àwọn ni tó bá wá rí Ibi hàn yí pé nǹkan tó na kápá lájọ yẹn ká bọ́ yẹpẹrẹ mú ni látara bẹ́ẹ̀ òun wá ń pa wá láti ẹ̀ńtẹ̀ wípé níkẹ́ni káwa náà ká lọ ronú ká lọ wòye àwọn tó wa o báwo la ti ká wa àwọn tó wa báwo

tẹkinọ́lọ́jì tí wọ́n ń lò ńgbà náà kò tí ì sáwọn tẹkinọ́lọ́jì pé machine ni ó ṣe é ọwọ́ náà ó ń ṣe káwọn ojúrú agbára ti ń bẹ tí yóò fi mú sísù tí ó máa fi gbá àpáta tí ó sì yọ ilé tí ó gbé síbẹ̀ tí wọ́n sì jù sáyẹn tí wọ́n sì máa gbé bẹ̀ kẹ́wọ́n ló agbára tí wọ́n nígbà náà ọlọ́wà ni àwọn yìí. àwọn tí ògbọ́n lọ́wọ́ bá gbọ́ nu wọn kíláàsì kọ̀ọ̀kan wọn ìyá náà lọ padà jẹ wọn ọlọ́run pa wọn rẹ. látara bẹ́ẹ̀ ọlọ́run wa ní tọ́wá rí bẹ́ẹ̀ nínú ayé náà àtúntò yé wípé káwa náà ti ẹ̀sìn ìrìn àjò ká lọ lè wo bóòlù àwọn orílẹ̀-èdè ronú pé kí ló ká ronú sí kí ló bá tọrọ tí wọn fi rí bẹ́ẹ̀ àwọn tí àtúwọ̀tán wọn já sí dáadáa kí ló bá tàtúwọ̀tán wọn fi já sí dáadáa àwọn tí wọn sì já sáburú kí ló bá tí wọn fi já sáburú jàmá nínú àwọn àkíyèsí àti àwọn ìrònú sí lórí eléyìí lábẹ́ àyà yìí bá a bá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n ń gbé gbèsè ayé rọrùn tí wọ́n ń bẹ lálàáfíà ẹ̀já lọ́ọ́ mọ̀ ìpè sọ pàtàkì lẹ́mìí wọn ní tọ́lọ́wọ́ gbogbo ẹni tọ́lọ́ bá ti pàtàkì lẹ́ni ẹ̀ kálọ̀ ọmọ ẹ̀ wípé àtibọ̀tán dáadáa náà gbẹdọ̀ tọ̀. eléyìí ni táàmù jáde lábẹ́ àyà náà bá a bá ti lè pàtàkì tọ́lọ́hún kálọ̀ ọmọ ẹ̀ wípé àtibọ̀tán dáadáa náà gbẹdọ̀ wàrà ọlọ́run fún ìṣẹ́yà làbíà bọ́ọ̀ bá lówó tó ṣe tù ó sì máa gbé tìtì ayé ìfọkànbalẹ̀ bọ́ọ̀ bá lówó tó pọ̀ bíi ti Dangote wọn náà gbogbo ń ọba ní náà ó gbègbè sí ayé kọ̀ọ̀kan balẹ̀ tó ju ti Dangote lọ. ọ̀nà bí èèyàn máa fi wá ní òun náà ni kéèyàn ó ṣe tọ́lọ́hún kéèyàn ó sọ ara rẹ̀ ìyẹn ló fà á làwọn àbá mi sọ fún wa níbi yìí pé ntọ́lọ̀ ń sọ fún wa ní pé káwa náà rìn ká ronú lórí àti ọ̀rọ̀ ọba nírọ́ àwọn tí wọ́n nípa ká ronú ká wòye káwa náà ọlọ́ọ̀gán ní kílẹ̀ fún atọ́jẹ́ tiwọn kí sì nìyà atọ́jẹ́ tàwọn tí wọn ò gbàtọ́ lọ́wọ́ wa àwọn yìí lágbára lóòótọ́ lórí kí wọ́n pìpì àgbogbo ní ẹ̀rẹ́ gbádùn ayé fúnra wọn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ lájẹ wọn náà ni jàmá eléyìí náà tó lẹ́kọ̀ọ́ kó kálukú wa náà ronú sí kí lọ́wọ́ òsè fún wa tó lórílẹ̀ Nàìjíríà jàmá kí la bẹ́ẹ̀ sọ fọlọ́wọ́ òde irú àwọn rìsọ́tìsì wo la bẹ́ẹ̀ sọ fọlọ́wọ́ òfin wa inú àwọn orílẹ̀-èdè míì lágbàáyé àní tó jò bá rọ̀ sí àwọn òdìkú mẹ́ torí pé kíni torí wípé bí ìgbà tí inú ni wọ́n tó bá rọ̀ nígbà tó lójú òun bá wá rọ̀ yóò wá dá ìgbà tí wọ́n ń sọdún pé àmọ̀dúpẹ́ o òjò mọ̀rọ̀ o wọ́n mọ̀ wá yọ̀ wọ́n mọ̀ wá dùnú nínú òjò jàmá ebójú olótó rọ̀ tó tó rẹ̀ rọ̀ di ìṣẹ́ bàbá wa lọ́wọ́ níbí láti tún pariwo pé à ó lè ti wá pọ̀ o jàmá bó ti wá pọ̀ tó ọ̀hún àǹfààní wò láti ṣe ìwúlò wo ló wúlò fún wa ọmọ ẹlẹ́ran wá ń jẹ ọmọ alágbọ́pọ̀ jẹ̀mọ́ gbogbo ń tá a ní ìyá ń jẹ wá kò sí ń tọ́fà o àìdúró déédéé olórí àìdúró déédéé ẹlẹ́mu wa òun náà ni o tó ń kálukú wa bá ti padà síbi ìbẹ̀rù ọlọ́run tá a bá ti mójú tó tọ ọlọ́run dáadáa ọlọ́run náà rẹ̀ dà sí wa ọlọ́run náà rẹ̀ dà sí ká máa tó gbèsè ayé kọ̀ọ̀kan balẹ̀ ṣùgbọ́n gbà tó yẹ pé ó kálukú ìmọ̀sára ẹni nìkan ni àtolórí àtẹlẹ́hùn ìmọ̀tara ẹni nìkan ní gbogbo ògbà tó lórí bá ti dúró ń do ìmọ̀tara ẹni nìkan kọ́ máa ṣe é lọ kọ́ máa yí pé àwọn tóun lò yí pé kóòtù ọ máa jẹ́ tiwọn o ẹ̀rí torí pé ìròrí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ́ olùdarí lónìí nìyẹn kóòtù ọ máa jẹ́ tàwọn ẹ̀mẹ̀kúnnù torí pé gbàtà bá ti ní ìdí wọn. osisi tí ń bẹ lára wọn òun tó jẹ wọn lè dá wa lóhùn lóòótọ́ ẹni ebi ń pa tí òòrò ń jẹjẹ tí wọ́n wá láwọn kan sọ pé ẹni ọba ti dòdò ọba ti dìbò fún wọn di kóńgò ráìsì méjì ẹni òsì jẹun látàárọ̀ wọn á ní òsì kóńgò ráìsì méjì kàn yín pé yóò jẹ àbí jẹ mú kóńgò ráìsì méjì wá fún wọn tara jẹ lásìkò náà wá mọ́ àwọn owó tàbí ẹ̀ bá ti fún wọn ní bábá tàwùsàn. sẹ́ni tí wọ́n pa ló kọ́ lórí bábá tàwùsàn. ó dùn kọ̀ǹdíṣà sí i ẹjọ́ wọn máa fẹ́ lọ àti kọ̀ọ̀kan rẹ̀ kọ́ abáwọn náà ṣé báwọn náà rí lórí ìfọ̀kànbalẹ̀ alọ́ọ̀tún wọn náà lé ní ṣé báwọn náà rí báwọn ní sísọ́rìtì sísọ́rìtì nígbà tó báwọn náà máa ṣé bá ti lọ́wọ́ tó tí wọ́n ti ní kòtó àwọn náà ò lè tún lé mà wọn ò sì ní lè tún àyàfi dáhìn náà bá padà sí iṣẹ́ àbíkẹ́ tún ṣe ṣùgbọ́n o lábala bí tá a dé yìí abẹ́rẹ́ ọ̀bà tà lánú àánú ẹ̀ abẹ́rẹ́ ọ̀bà tà lánú àlejò ọ̀la ẹ̀ kọ́mùsà bá wa tó orílẹ̀-èdè wa ṣe o kọ́mùsà bá wa tó orílẹ̀-èdè wa ṣe o ẹ̀rí ẹlòmíì yóò ṣe ìrìn àjò nílé àjò tó jìn láwọn ọ̀nà tó jìn pẹ̀lú ìgbọ̀kàbalẹ̀ lójú ọdún àmẹ́ ẹ máa rìnrìn àjò láwọn orílẹ̀-èdè míì lóru ẹ̀ níbẹ̀ ẹ máa kó lè wà.

ti ṣe tọ́lọ́hún tó kálukú fún ìbẹ̀rù ọlọ́run sáwọn ọmọ rẹ̀ lọ́kàn àwọn tí wọ́n máa ṣiṣẹ́ fún wọ̀nyí náà tí bẹ̀rù ọlọ́run bá ti wà ni kò ní ṣe máa ó kálukú ọmọ yìí pé سلطاننا في هذا البلد إلى الإسلام اللهم علي إلى الإيمان اللهم انصر وانصر سلطانه وانصر وزراءه اللهم أعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم أعنا ولا تعن علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا برحمتك يا أرحم الراحمين اللهم افتح لنا أبواب رحمتك اللهم افتح لنا أبواب رحمتك اللهم افتح لنا أبواب رحمتك اللهم اغفر لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تؤذبنا يوم الحساب اللهم اغفر لجميع اموات المسلمين في مشارق الارض ومغاربها اللهم اغفر لاموات المسلمين في مشارق الأرض ومغاربها اللهم اجعل أولادنا أهمة المتقين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أقول قولي هذا أستغفر الله لي لكم وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم كل صلاتكم